tóun bá ti jí mi kó tó jáde. Lemon on Oh, beautiful morning. you won't stop amazing But why did you say you've gone to work? Well, that's because I was planning to give you a surprise breakfast treat. Oh. Yeah. A surprise breakfast treat. But why not breakfast in bed? Anyways, <laughs> thanks so much. So, what do we have? Uh, uh, uh, please, you don't have to stress yourself. I am the one who is supposed to treat you, so why don't you Take your seat and be taken care of. Thank you. Okay, so wait, wait, wait, wait. Before that. Uh-oh. Uh-oh. Why now? uh oh. What should we? What should we shoot? Okay, fine. Why don't you have this? Mm. What's the What's the Thank you. Hmm? Ah. Hmm? Agbayani. particular license owó boot gbogbo ọmọ tó later ló bá ní wetin dey ó dà kó rí ẹfẹ bàjẹ́ wetin dey fún kíni ó ṣe tọrọ owó initially kánìmí ní bí ah, ah. a máa wá rí rí báyìí o ẹjọ náà ẹgbọ hmm. afẹ́kọ̀ àtìyàwó ìjọ òde fẹ́ parí ọ ní mu. ọjọ́ mélòó mo ti lò ó lé báyìí sí hmm. just one week. Ah, abẹ́ máa gbọ́rọ̀ ṣọ́dún kan ló yẹ kó lò ní. ṣé wọ́n bí tí wọ́n sọ yẹn wọ́n wọ́n ti fúbọ́là fi pa. Hmm. èmi ò ṣàṣe fúbọ́là fúbọ̀ tiẹ̀ lè tí wọ́n ń gbá. ó yà ẹ ẹ ṣẹ́kọ̀. ó dàbẹ́ anyways <laughs> báwo ni rọ́kàn. mo mo wà ọlọ́run rọ́kàn mi ṣe o mo fi ìwé ìṣe ìdá ẹlẹ́jọ́. ní pé èrò ọkàn ò dá sí. mo fẹ́ gba ransom lórí ẹ̀. <laughs> instead of that màá gbọ́ lábọ̀ wá bá ilé ni ṣé kí n náà mo ti wà ẹ́. Hmm. Um, mo mọ̀ pé wọ́n máa ń láìkò lóró. Hmm, tèmi ọdún yẹn. no uh, brand kí ni jọ èmi ò lọ sí brand o fi brand lẹ́ lọ́wọ́ ẹ̀ ebi ò kí n wọnú kọ́rọ̀ mi wọ̀. ó sà nǹkan burúkú ni jọ kí ni wọ́n àmàlà dúdú. Hmm. hello ah. ngolo àmàlà báwo. wá o lè fún ìyàwó mi ṣẹ́ṣe o no no no. ọ̀rẹ́ máa calm down ọlọ́run ní káwọn náà ti máa rí bá farabalẹ̀ ó ń gbé ní pé kí ni pé ó lè jẹ́ kí ọ̀run tó bá ní máa rí jì mí farabalẹ̀ jọ bá wọn àmàlà jẹ́ kó fẹ́lẹ́ ṣá. let me do it for that's my friend. wait wait wait wait wait on one condition. okay tí wọ́n bá insist pé àmàlà làwọn fẹ́ Okay. tí wọ́n lè yà lọ́dọ̀ àlámàlà <laughs> I'll have to help you in the kitchen. Ah, ah that's good. I'll be happy. Ẹyin <laughs> eh, ọ̀kan anybody. Kamala ṣáà at ready. Ẹ eh, bá jọ kóra yín kẹjọ kóra yín lọ. Kamala ti délẹ̀. Ìyẹn di professional ìyẹn di professional house boy. Gbogbo wa. Kamala ti délẹ̀. Ìyẹn di professional house boy. Professional náà yìí guys special information mm. actually. Mo gbọ́. Tí ẹ bá dúró forty five minutes tí ẹ rí àmàlà yín ẹ pè mí tí a bá délé. Àmàlà ọpẹ́ tó lẹ o. Ẹ má lọ ro nǹkan mi. Má má ro nǹkan mi. Ah, a máa ra wúwo o ní ìyàwó làbọ̀rọ̀ ọjọ́ ìwọ̀n yàrá forty five million ó sì ń gùn ni gbogbo ṣe mú marriage bí yọ̀bà tí marry yẹn aronú lóyè rọ̀ bọ̀bọ̀ máa wòran láìpẹ́ láì jìnnà àmọ́ lára. Ah, kí n tiẹ̀ ṣo fẹ́ dàrin wọn rú ni. tó làbọ̀rọ̀ dà wọ́n rú ẹnu ẹ̀kọ́ ni wọ́n wà kí ló lè wọ̀ fún òní ọbẹ̀ mú nǹkan lẹ̀ kí ló ń dún ah, àmàlà kan ní wọ́n lè jẹ́ ọ̀yà ọ̀yà ọ̀yà kí ló ń ṣe bọ̀bọ̀ yìí náà What's up, yeah? Shit, man. What, Asu? Back in the ah. What's up, yeah? Ẹ̀hẹ́n, eh. ẹ pé ọ ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni. Ọ̀yá, ìyá lé wọn léré, lé wọn léré. Kí ló ń ṣe? Ó ti gbáyé ló. Kí ni gbogbo ilé báyìí sìn náà? Ah! Please, what is it? What is it? Eh? What is it? Kai! Oh! Ah! Are you for real? What is it? No Sierra. No Sierra. Kilo. yàrá. Ah! What are you doing? I pé ẹ kéré you. ni ìwé ní ká máa fluctuate. Step up. káì káì ọ̀yá mo ṣeré mo ṣeré ọ̀yá mo ṣeré orí ẹ̀ pé jù rasu rasu mi jubilate. <laughs> ló ṣe àwọn ẹbọ ẹ kí ló. bẹ́ẹ̀. ẹ ah o fẹ́ wo fíìmù àbí. ẹ ok máa lọ sí yàrá máa. ẹ change wọn máa change kí ajá rè. kí ló ń ṣe. mo fíìmù mi náà mo sọ fún ẹ náà. fún ẹ ó lè máa bọ̀ máa bọ̀ wá wò mí báyìí. tí ti parí bọ́ọ̀ tó ń wọ̀ no wọn ti parí ẹ̀ but mo ti miss ẹ̀ ń báyọ̀ rẹ̀ I'm not coming, Joe. Uh-uh, yeah, I'm not being around, Pele. Okay, okay. Uh, there's something important I need to show you. Please come. Really? Uh, are you sure? Uh, yeah. I know. I know you'll come. Má <laughs> mi gbé fóònù jọ kó yẹ wéètì kírẹ́dìtì. Owó la fi ń ra. Owó la fi ń charge. Of course, don't you know, don't you know I miss you? Mm -hmm ṣé kò yẹ pé mọ̀ pé bẹ́ẹ̀ lọ́ọ́ kó wà kí hmm, ajá máa wo gan. bí ọdún ṣàkàrà. ọdún ṣàkàrà. kẹtìdìrín kẹtìdín kẹtìdín. okay you know what this is it. Hmm? gba hmm? fi control life mi lórí screen yẹn. you miss me that much. yes ah. uh-uh. so. look at that. <sighs> ṣé fíìmù uh-huh. tó ń wọlé tẹ́lẹ̀ ni suicide squad. Mm-hmm. Ah, ṣé màá ṣé màá jẹ́ làwọn eléyìí. ah okay pàdé mi wà nù ẹ̀ ṣáà. Tadi Wanda. Bọ̀wọ̀ bọ̀wọ̀ bọ̀wọ̀ kọ́ mọ̀ mọ̀ gba bọ̀wọ̀ ní nàrà. Omi ṣètò. Mo gbọ́dọ̀ jẹ́ sáré wo jẹ́ sáré wo ọ̀tọ̀ ń balo. lọ. Náà mo kàn fẹ́ wo. Náà má lọ má lọ mo kau fẹ́ wo nǹkan mo fẹ́ wo nǹkan tó ń This man right here is dead. Tired. Man. Huh? You better don't be tired. Why so? Nǹkan mm, tó wà very important I need láti ṣe Oh. Right now. Okay. Mm-hmm. Okay then. Ah, let's hear me. Okay. Tó bá rẹ̀ mí bí báyìí, kò lè rẹ̀ mí bẹ́ẹ̀. Okay, you got that. Yeah. Ṣé wàá pọ́n mi gbá yẹn? Like that. Oh, yeah, yeah, yeah. Oh my God. Ọ̀gá o, ọ̀rẹ́ mi, ó bóyá ń dán. Ah, ìyàwó dùn lọ síbi lóòótọ́ o. Nígbà wo sígbà wo? o change as in kókó kẹ. No, seriously babes ah Ọlọ́run mo ṣẹ̀ṣẹ̀ gba ní lóòótọ́ wípé marriage is sweeter when you're married to your best friend like. Oh. Mm actually mo ti mọ̀ yẹn ti pẹ́ i'm actually not surprised uh ah. -huh. so ọmọ èmi náà máa ń wọ̀ gan pé èmi náà èmi àti Lanre káwọn náà ti settle down i can't wait ọlọ́run. ọlọ́run àkókò ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ but babe that reminds me ṣé mo pé Lanre ò fulfil promise ẹ̀ Lanre ò fún mi ní wedding gift to promise me. má bínú jẹ́ kókó apologize má bínú hmm. but actually a jọ sọ̀rọ̀ ó hmm. dẹ̀ explain ó ṣàlàyé. Mm ó ní actually pé nǹkan. Hmm, babe jọ ẹyin ta ni eṣin ṣe ọba gbèsè bí òun ṣe lè gbò. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n pè kọ́ sọ mọ̀ pé mò ń bọ̀ mi ó dẹ̀ ti sọ pé ó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ so ọ̀rọ̀ ara ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ yín máa yéra yín mo ti mọ̀ pé ó ní scores láti settle pẹ̀lú ẹ̀ mo máa ń pè mí. Hmm. hello big head mo fine calm down mo ti wà lọ́dọ̀ ẹ̀ dé ìfẹ́ kó kúkú fẹnu ara rẹ̀ kó fi ṣàlàyé ara rẹ̀ gbà tó fọ. hello ọ̀rọ̀ hmm. oh, oh, oh. ah Bọ́láńrè ṣé bó ní tí ojú bá yẹjú kóun máa yẹ ni. Oh. I give to. Yeah. Veggie baby, still your baby. Báwo ni Dave? Yeah, mo okay. Mo yìí wà ń fi ṣẹ́ Yeah oh okay eh, ó bọ́ kọ́ ṣẹlẹ̀ ni pé ehm, àwọn rọ́kàn pè mí wọ́n sọ pé tí mo bá ṣe tán pé kí wá bá wọn ní our usual spot so mo ti máa kúrò mẹ́rin màá lọ síbẹ̀ but this is the thing I also want you to come there as well yeah but you also do me a favour ehm, mọ́tò mi mo drop ẹ̀ sọ́dọ̀ mechanic so nǹkan tí màá ṣe ni pé èmi máa gbé cab lọ síbẹ̀ tí wọ́n bá dé tó bá drive wa mọ́tò làjọ tiẹ̀ làjọ máa fi lọ lé. eventually exactly yeah so arola Then i drop me cb share then you can go back i'll go to pick my car or something or mechanic man will drop there for me Well, this is one thing you have to do for me when you're coming babes look sexy no one last you know why change why change why won't come in Let me see down. Hold on. Okay. Here. Is this so nice? No, no, no, no, no, no. Not really. No. Dini. What about? No, no, no. olóyè burúkú máa yù ọlọ́run ní kí n má gbèrè rìn gbogbo kò bá kọ́ bá tíkẹ́ẹ̀tì jẹ fún mi tíkẹ́ẹ̀tì yẹn náà ni ẹ bọ́ síbí járe mo ń jáde nsìn èèyàn kan máa mú document kan wá fún mi ẹ bá mi gbà dání ẹ document mu dáadáa fún mi o ẹ má rọ ọ̀fẹ́ o. kí n ṣí gate. rárá ẹ dúró síbẹ̀. ó fi pé mo ti miss gan jẹ́ ìjókòó sẹ́gbẹ̀rún. o ti miss o wọ́n di fòróró ẹ̀ pa o wọ́n fòróró mi pa wọ́n fòróró pa gidi gidi gan. wọ́n bá fòróró mi pa kọ́ fún mi lọ́rọ̀ mi. <laughs> mo bá <laughs> kọ́ mi padà. Ah, mo bá kọ́ mi padà. ẹni ayé bọ̀ ni. Hey, Alva. Yeah, yeah, yeah. Baba, baba, did I? Can I? No, má jókòó sẹ́gbẹ̀ẹ́ ọba. Baba, dìde. Excuse me. Baba, dìde jọ. Jọ, jọ, jọ. Ṣáfẹ́ gbé nọ́mbà ẹ̀ ṣinṣin. Ah, ah, Mo máa wà rí. Ah, ọlọ́run bá nìkan. Ọlọ́run bá nìkan. Àwọn ọmọ ti máa rí kẹ. Ọmọ pàwọ̀ níyàwó lé. Ìdébẹ̀yẹ. Ìyá náà ń jókòó bí tọ́yì public la wà wo bọ̀ ọ̀ ń bojú ẹ̀ jẹ́ lọ́wọ́ lọ́ba délé kẹ́ ló máa sọ yẹn. tó roró bá ti mẹ́sàn fún ẹ kán bó roró mi wà fún mi jẹ. ó yẹ kẹ ní tìjú ni kẹ ní tìjú pé ta lẹ wà. ìlọ ọ̀rọ̀ ní tìjú ọlọ́rin ọkọ àti ìyàwó. mo ní tá ń bẹ̀. ẹnu ẹ fún wa ń bóbò fún un. kí ló fẹ́ caprison as usual kí ló fẹ́ mu. pétà ọlọ́mọ àṣẹ lágbáyà kò lè mu tí gbogbo ọ̀la mọ̀. Um, ok ok fine fine fine ó ń bèrè lọ́wọ́ mi pé kí ni kò wù ú ṣé tí tọ́márì kùnú ńkọ́. ọmọ ní ọmọ ní àmì ní wọn ń ta wàrà bí má ṣe bẹ̀rẹ̀ àlọrin kí ló fẹ́ ẹ ló tẹ̀ ní àwọn kìnìún ọmọ yẹn yìí ẹ. ẹ jọ fún mi lọ́rọ̀ mi àṣìṣọ ẹ jọ. happy hour ńkọ́. Ah. Are you jealous? Papa, you so jealous. Ẹ block àwa o. stop, Please stop, babe stop. If I drive on one condition. You give me one. Oh God, they don't disturb me, Joe. <laughs> Ṣé wèrè ni ẹni boy. Calm down. <laughs> Beefy. Beefy. Can I share? Hmm? Why? God, why? To know it's sense that I'm gonna become a mother. Why this miscarriage? téèyàn bá rojú èèyàn máa sọ̀rọ̀ òdì sọ́lọ́run and if we do that à ń ṣe ọlọ́run ni ó yẹ ká tún máa dúpẹ́ ni nítorí pé tí yóò bá ṣe bóyá èyí tó wọ́ ìjọba ìlú ni ọba ṣẹlẹ̀ I mean look at you o ní miscarriage and you're still healthy ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ní miscarriage tó yẹ pé at the end of the day wọ́n máa land hospital ni. Mm -hmm for weeks, for months. Some may not even survive it at the end of the day. So fún orí tọ́lọ́run ṣe fún wa yìí, ó yẹ ká tún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Wọ́n dẹ̀ máa ní tí ẹṣin bá dání, a máa ń tú mọ́ ni. Hmm? Ọlọ́run máa ṣùgbọ́n tiwa, èyí tó máa dúró. Thank you, Baba. It's okay. <sighs> you know what? issue affects me. hmm? Your happiness is mine. Your joy is mine. And I want to tell you that no matter what, I'll keep loving you. Okay? And how about I give you a warm bath? I'm okay. No, you're not okay. I might just lay like this. You want to lay like this? hmm on. Thank you. Ah, hier bei Loma. Hey. mo dẹ̀ jí lórí bed mi ò rí ẹ mo fi pé àná bathroom ló máa wà ní. mi kì í sáré sóúnjẹ fún àkókò mi ṣe. you should stop stressing yourself now. Ah, ah. ṣebí doctor sọ pé kò yí máa stress ara ẹ mọ́. kí wàá ní stress inú pé mo fẹ́ dáná fún ẹ babe i'm fine. Uh-uh. there's so much stress in that. yes i can agree that you're fine but at the same time so no ara ló máa ń fọ̀bọ̀ sí náà ṣé òkè ń ro tèmi mọ́ tiẹ̀ ni. Yes, now, when you become master má stress master rẹ̀, I will take care of everything on my own. Besides me, love, ṣẹlẹ̀ oh. Yes, you know, ìgbà tí mo ṣe pé wọ́n gbà mí I need to be home to take care of you. Okay? Thank For you. everything you want, okay? So then, sorry, she don't No, no, no, no, no. You know what? Uh, come this way. You know, she Come this way. Mm. Oh, mm? Mm. That's about to Come on, let's see. In our bedroom. Let me continue what you're doing here. okay. well done. yeah Thank so you. babes um, nípa kíní tí mo sọ fún ẹ uh, bọ̀bọ̀ tó mú fascinating credentials wọn mm-hmm. ọgbọ́n yẹn ti padà wá o ìgbà tó dẹ̀ wá mẹ́rin trust me èmi discharge ẹ ni o. really why. Eh, disable ni so ọgbọ́n gbọ́ngàn ni mo fi discharge ẹ. Ah, hey. Mm-hmm. You don't call people like that disabled. He's only physically challenged. Eh? Then kò sí so bad, then àdéhùn kò help ẹ. Eh? ìwọ náà ló ní credentials ẹ wà very okay and èèyàn tó tiraka lọ sí school tó wá ṣetán tó ń wá ṣe irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló yẹ kéèyàn help please help him gbà á nà. Hmm. kódà á máa wọ mi ò rò lọ sí gbogbo ibi tí ò rò lọ ẹ̀ Okay, now that you've said this, um, tí bá máa fi lọ sí ọ́fíìsì lọ́la, màá ní pé kí yín secretary pé n pé kó wá rí mi and um, we'll do something about it. Thanks, babe. Mm, hmm? thank, thank you. you. And that's why I love you. Yes, so right now, go inside the room, okay? Go, good girl. Okay, yeah. Amen. Close. Ah, ó ga o. Wọ́n mi pé adúrú nǹkan ńlá báyìí ó ń ṣẹlẹ̀, ó ò dẹ̀ pè mí kó sọ ọ̀dọ̀ rẹ ṣé nǹkan bẹ́ẹ̀ yẹn lèèyàn fẹ́ máa sọ ni nígbà tí ò ń ṣe pé mo bímọ in fact ká ní ò ṣe pé bá ṣe jẹ́ ni I wouldn't say it o ìgbà tí ò ń ṣe nǹkan ayọ̀ tí mo fẹ́ máa broadcast. mo tọ́ ni ṣá àmọ́ eh, báwo wá ni báwo wá ni ransom báwo ló yẹn feel about it hope he has not been feeling too bad about it. wow èèyàn ló dárúkọ yẹn. ìyá. Ah that guy is just a godsend to me. Mm. Because òun ló encourage me. Kò tiẹ̀ jẹ́ feel ẹ̀, you understand? In fact, he has been such a lovely husband and a caring one. Ah, oh, mo ti bá dúpẹ́ yẹn, mo bá dúpẹ́ yẹn. Ìwọ náà ò ṣe èèyàn burúkú o, èèyàn ní ẹ̀ o. Ah, ó ti ṣe èèyàn ojú kọ́ lọ́run má tún fún ẹ lọ́kọ̀ alálùbáríkà lọ. Ọlọ́run náà ń ṣọba ìkà, Mm. But I believe everything is going to be fine. Hmm? I just need you to be strong, okay? I will. you ya ìwà àtọkọ ẹ̀. Gbogbo ẹ̀ máa dà lágbára Ọlọ́run. And you need to be very prayerful. I will. I will. Ó ṣe ó ṣe Don't worry. Babe, yeah. are you not done? I'm done. I'm set up. oga a ẹ ó wà lára ẹ ọ̀gbẹ́ni ah, ransom àti ilé ìfẹ́ náà ṣe ń wọlé wọ́n sí ni. ẹ jẹ guy guy. ẹ oní ẹ ní wàhálà àgùkọ yìí bá kọjọ wọlé sí ni ẹ ẹ ní wàhálà àgùkọ yìí bá ti bẹ̀rẹ̀ ní sára ń jẹ kí ló ń bọ̀. àdé àdé kí ló fẹ́ mu. Ah, kí ló fẹ́ mu ju usual lọ kíní tó máa wà nù lánàá tó máa ń ní straw yẹn. owó lè ní owó wò lè ní. pé wọ́n kọ́ fún ẹnìkan tó bá fẹ́ mu ẹ́ tí ó máa jà sún. ṣẹlẹ̀ bíi ti báwo. kí ló ṣẹlẹ̀ ní tó ń bọ̀ tó gbéyàwó dání àfàwọn náà máa rí nà. ọmọ calm down kí ni problem ẹ kí lè dọkọ ń vibrate tó ń vibrate kí ló ṣẹlẹ̀ gangan. ọmọ oh àgọ́ vibrate náà ọ sí àṣàtẹ́gbọ́n náà bọ̀ sí ìdílé òjò wa fi ló divert straight ibi yìí kó máa bọ̀ náà aláfẹ́ jáde lálẹ́ yìí bọ́dà bọ́dà fẹ́ ṣọmọ wọlé fún wa ó dẹ̀ fún gbéyàwó ẹ̀ wa ayọ̀ mi ìbí náà settings wo nìyẹn. why why you talk like this now how my wife take affect una for here baba to start with in the first place sef wa at this point in time Oya yẹ ká yọ̀nà náà gbogbo nǹkan o lè mọ the kind of life one dey live gbogbo àwọn ọmọ tẹ̀ ń gbé káàkiri yìí náà àmọ́ ọmọ lẹ́yìn náà at the end of the day kí ló dé tẹ̀lé fún ìyàwó yín láwọn special treat tẹ̀ fún ọmọ ẹlẹ́sẹ̀ sóṣooṣo yìí ń ta and to start with na our own person be this one like guy man he sabi all of us so how our present take disturb us. come on na wow so you don you don dey preach for me now. papa i no dey preach oh, for wow, you so i dey tell you the right thing. you go tell me how to tell him my life how far na wolowo mi dàgbà ni. ẹ eh, ok why you come dey come outside tell me this kind you wan make you know say we dey talk this thing now so if you know na wetin be your game. Why you dey shout you dey come in now you carry wife you say you go dey settle sama tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni me and the gomi bola but i no. no no which kind which kind talk be that one now so why my con invite me come here in the first place. why you bring your wife come here in the first place. Eh, but you no tell me say me cannot come with my wife. i suppose tell you men dey go club dey carry wife alaye fi yọlẹ jàre ja oúnjẹ mi ń mi ò ráyè ewu rọbọ níbi. ok ẹ lọ àbí eh. ẹ kò sí wàhálà ọ̀nà èmi wà nílé ní tèmi tó bá wọn ẹ kò bà nílé. lórí gbígbìyànjú mi gbé kọ́ báyìí ó kò dàwọ̀ nǹkan lálẹ́ ẹ̀ ẹ̀ ti mú wèrè mọ́ wèrè. what's up ah oh order for anything my boy is back ṣe pikin show my manager to. yeah baba abeg come come come come. ṣe pé bí any one of us a bargain fẹ́lẹ̀ but mo ṣe wọn lọ́ọ̀ lọ ṣọlá at every point in time gbogbo nǹkan tó lọ́wọ́ bá ṣe fẹ́ dà tẹ́mi bá ṣe wà ìrètí ṣì bẹ that's one thing I want you to know please. Sorry, please. Hello? Ramson Bello speaking. Um, regarding the contract. Uh, okay, sir. Ma, you're just seeing Lola, sir. Thank you very much. Babes. Good news. Lóòótọ́ Lots bó ṣe wọ́n lọ́wọ́ lọ́wọ́ ṣọlá o. Babes, má sunkún mọ́. Kọ́ọ̀sì mo ṣẹ̀ṣẹ̀ gbáǹsì contract tí mo ti ń pursue recently àwọn pè yẹn pè mí wọ́n ní pé kí n wá sign and this contract is gonna fetch me five million naira profit at the end of the day lóòótọ́ lóòótọ́ nǹkan ìbànújẹ́ ló ṣẹlẹ̀ sí wa àmọ́ God still want us to keep hope alive nítorí ló ṣe mú kan tó bí tó fi ṣẹlẹ̀ sí wa. can see God loves us. Amen. Ah. Doctor. Ah. Hey, Mr. Ransom. Ẹ káàbọ̀. Ẹ kú tọ́jú. Madam Bello, kí lẹ́yìn náà tún ṣe? Ẹ má ṣe báyìí. Ṣé Sherry ó ní bọ́lá òun ṣe máa ń ṣe nǹkan ẹ̀ á dẹ̀ lè bá fà these are some of the challenges tí wọ́n máa ń rí ẹ́ eh, ní life and èèyàn máa gbà á náà ni and I know that with time God will help ẹ́ eh, gbogbo bá ṣe ń banújẹ́ yìí tẹ́ ẹ̀ ń sunkún yìí jẹ́rí ọmọ gan inú ọmọ gan ò lè dùn tó bá rí i pé ibi tóun ń bọ̀ kò sí dùnú mbẹ̀ ẹ má túraká ni ṣe ti gbọ́ ẹ bá túraká ẹ ẹ tẹ́ bá délé ẹ tún fa ojú ọkùn mọ́ra kíákíá lọ́nà máa tún ṣe mí ṣe ti gbọ́ ẹ má ẹ má ẹ má bàrà jẹ òun it is well. Yeah. thank you very much. wọ́n sọ fún mi pé wà lókè mo ṣe ní kí n yọjú sí. ẹ ṣeun gan dọ́kítọ̀. <laughs> ẹ lè rí mi náà kẹ́tù máa lọ ṣá. máa yọjú sí kí n tó lọ. ok ẹ ṣeun gan. ẹ kú tọ́jú. ṣùgbọ́n nǹkan tí dọ́kítọ̀ sọ I promise as soon as you're back home tí báyìí ti dé láti ibi tí mo ti lọ gba contract I'm staying another one week at home trust me. Hmm? nítorí wọn. gbọ́ pọ́n ti award contract dux yẹn fún. ọ̀rẹ́ ṣé o gbọ́ pé ìyàwó ẹ̀ tuntun ní miscarriage. ẹ mo gbọ́ yẹn èmi sì sọ pé ká bá kúrò níbi báyìí pé ká yà sọ́dọ̀ wọn ká kí àbí èrò tèmi nìyẹn o. ilé ayé ìṣá ilé ayé ilé asán ìyá sáà ká máa kú ẹni tí ó bá ti mọ ibi tẹ́gbẹ́ ti là ní ó máa sáré gan a ṣe wàhálà gidi gan. contract ọ̀ka lọ kíyàn tó i don't understand kí ló ṣẹlẹ̀. sori ẹ <clears throat> bọ́dà bọ́ olójú òfin ràn ló dé máa ń dùn mí sometimes sori <clears throat> ó wà observant rárá ìwọ ò rí wípé for every time tó ní bá ti jábọ́ lára ìyàwó ransom ló ń gba contract tó bá wò mí ní méjì mẹ́ta bó ti ń ṣẹlẹ̀ nìyẹn alákọ̀ọ́kọ́ sábàbí ẹlẹ́ẹ̀kejì oko inside ẹlẹ́ẹ̀kẹta nǹkan tó bá ti di pé oyún lára báyìí drum contract náà máa wọlé fún ni ọ̀rẹ́ mi ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́. kò fẹsẹ̀ méjèèjì kankan ti wò ó ti. kí ló máa ń ṣe iná àbálẹ̀ ṣe máa ń ronú báyìí èèyàn. báwo mo ṣe ròtí padà. tọrọ ẹ bá ti ń lówó ẹ wá bẹ̀rẹ̀ sí ronú wípé òkè ṣe ló ń ṣe fàyàwọ́ tó bá ṣe fàyàwọ́ ọwọ́ fúnra rẹ̀ tó ti lówó tó sì jẹ́ tálákà ìwọ ọ̀dẹ̀ ṣe fìdíwọ́ kó bó ṣe rí ah, ṣòro bó easy ah, tó yẹn ni. Ah, ah ó dẹ̀ dùn mí fún ẹ gan ẹ̀fọ́ tó jẹ́ ní wọn last time yẹn worry ẹ gan olójú o mọ̀ràn wò o wà observer wo mi wo ọmọ ìlú òkèlè mi mo lójú inú mo ní foresight for every time ilé ò sí pé bóyá kí ni kankan jẹ́ ká now. aṣọ náà máa yín ọjọ́ ìfọwọ́ adé pípọ̀ ọmọ tó ń ṣe mọ́. ọ̀rẹ́ ti yé mi pẹ̀lú ojúnú tó ní àtiwọ́ tó ní kíní ṣáà kó o gbọ́ ẹ̀ papọ̀ èmi ń lọ o fẹ́ lọ kí fún oyún tó jábọ́ lára ìyàwó ẹ̀ tí o bá dẹ̀ fẹ́ lọ kí fún bó ṣe ń rí award tó ṣe ń rí contract tó ń fọmọ ṣe ìwọ lè lọ kí fún yẹn torí gbogbo tí wọ́n sọ yẹn kò báyìí mu. orí ẹ̀ borí ìjà pa à ń báyìí sọ̀rọ̀ nǹkan nǹkan nǹkan báyìí ìwọ yóò kán pa aṣọ kan ẹ̀fọ́ tó jẹ́ òjẹ̀kórí ẹ̀ pé à ń sọ fún ẹ kó bí òye ayé ṣe lò òye ayé òye rárá o tún máa lọ bẹ̀rẹ̀ àtúntò jẹ̀fọ́ lẹ́nìí lórí ayé tiẹ̀ gan o ti ń gba ransom ọlọ́run tó ń bọ́lá àti àtọ́ gba contract èmi ọmọ lókè ah mi ìbúdọ̀ pé mọ́mí adémọ́lá kan wá dà mí lóhùn. David èmi mọ̀ pé láìpẹ́ láì God will definitely answer our prayers. Yeah. In fact, at this point in time, I think it's high time we both get closer to God. Um, at the same time, no, you will know stress tó máa fún rẹ ti ń and I believe you do not need this yes things will happen at the right time If I only just pé gbogbo stress tó for fúnra yìí look for ló fa gbogbo nǹkan tó but babe stress me, mo one go through. Hmm? stress is stress no matter how little stress is stress but èmi dèmi ò ní gbà fún. yeah hmm. yeah nítorí ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ sí stop with certain things Don't ń I'd rather help you do some of those things or kí n gba àwọn èèyàn Anyways, let's pray. Lórúkọ Jésù. Lórúkọ jẹ́ Jésù. Ọlọ́run alágbára. Àwa yìn ọ́. Hey. I brought you Chapman. Oh, thank you. Thank you. Hmm. This tastes nice. Uh, ṣé kí n kúkú bẹ́ẹ̀ gbé bottle chap my wa? Pay kí ló dé? Ọ̀ kí n bẹ́ẹ̀ bu tequila díẹ̀ sí. Ṣo fẹ́ pa me ni? Pa ẹ̀ mẹ́. Thank you. À ń bu mo hmm. And babe, is this still going to be the way you said your movement is gonna be? Oh, but I'm not sure mo gbọ́ bẹ̀lẹ̀ náà mo gbọ́ bẹ̀lẹ̀ náà. <laughs> Eh, eh, eh, má ti àkójọ jẹ́ o. kò ní jóná bẹ́ẹ̀ ti mo' wo má gbàgbé láti mu kíríyàn tó bá oh really kí n mú tán. yẹ mú tán. èèyàn kan bá pé màmá ṣe tèmi o. lábúlé. bí ìgbín bá ṣù àfàyà ẹ kó bí. lábúlé. ah madam ẹ ǹlẹ́. ẹ kú ẹ bá ń fọ mọ́tò yìí. mọ́tò ilé. madam kò sí wàhálà. ẹ madam ẹ má bínú ẹ mọ yorùbá bọ̀ wọ́n ní àsọtẹ ọ̀rọ̀ ló ń jẹ́ ọmọ mi gbẹ́ náà ẹ kíní tibí tá a jọ sọ. kí la sọ tẹ. tibí. tibí kí ni tibí. tẹ́ ní tẹ́ bá lọ tẹ́ bá dé pẹ́ máa rí mi. tí n bá lọ tí n bá dé máa rẹ kí ni nǹkan náà. ẹni tẹ́ bá ti jáde pé tẹ́ ìbá ti dé pẹ́ máa rí mi tá a jọ sọ. lábúlé sọ nǹkan tó fẹ́ sọ̀rọ̀ kí la jọ sọ. ẹ̀yin náà lẹ́ni tẹ́ bá ti lọ tẹ́ bá dé oh my god can you just say what you wanna say kí ni nǹkan náà. ẹ mò ń sọ. owó. <laughs> báwa ajé òkùnkùn mi ìfẹ́ fi gbogbo enu pè ní. mo ti gbọ́ ẹ bá ń fọ mọ́tò yìí wọ́n fẹ́ gbé jáde. kí n fọ mọ́tò náà ló máa ń dẹ̀. ẹ o. ẹ ń gbé jáde ń sìn yàbí. rárá. kí Babe. Yeah? Ìsàlẹ̀nu kan kan mi ni látàrọ. Ìsàlẹ̀nu kan ẹ̀? Mm. Ìgbọ́n ni oh bẹ́ẹ̀. Tẹ̀nà ọ̀rọ̀. Ah. Oh my God. Tara ah. mi bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀. Oh my God. Mm. Ah. Wait, wait, wait, wait, wait. Okay. Um. Uh. Ah. kí ló ń ṣẹlẹ̀ these days? níwọ̀n tó jẹ́ pé ìwọ ló máa ń console mi tẹ́lẹ̀ ó tiẹ̀ kí lè wo ojú mi mọ́ nínú ilé. Ransom, you have really changed. I know it hurts. ìwọ ló máa ń ní ká gbà fọlọ́run. And I believe you will not forsake us. Babes. I'm not happy with your attitude towards me in the house. Rárá now, this thing is getting too much. Ó ti get out of hand now. Ah ah, wọ́n à ń pọ̀rọ̀ ìlúwe, ó ti ń láró nù ọ́. Gbà á léni, gbà á lọ́la, tójú òun ò bà fọ́, báibái I think it's time tá a máa jáde sọ̀rọ̀ yìí, because bóyá ń lọ ko ko ko kò kò jójú lásán sẹ́mi o. Hmm. Ah, Kì í jáde ibo lèmi mọ̀ tí mo fẹ́. báwo ló ṣe máa sọ pé ibo lọmọ tó fẹ́ lówó ẹ ń tẹ́wọ́ ń tẹ́wọ́ ibo ló lè lọ ibo ló lè lọ èmi tí mo ní ká jáde ṣé wọ́n sọ fẹ́ pé mo mọ ibi tí mo máa mú ẹ lọ ni but i need láti jáde actually mo mọ ibi tí mo máa mú ẹ lọ but there is this man tí mo máa ń gbọ́ ń pa ẹ̀ tí i don't know but mo gbọ́ pé he is very powerful and good and um, i just feel like all we need to do is ask around few people bá get to you know meet him and try to find solution to this àbí ọkọ ẹ ò kì í jẹ́ kó jáde ni. ransom ló sọ bẹ́ẹ̀ ìyẹn mà ti change ní tiẹ̀ ẹ́ ọkùnrin lọkùnrin màmá jẹ́ he has changed a lot. o mean pé ransom ti change tiẹ̀. nǹkan tí mo sọ Eh? kò yẹ ká jẹ́ kó dé báyìí náà kò yẹ kó dé stage yìí wọn ò lè blame ẹ̀ ẹlẹ́ranra lòun náà àwọn situations báyìí ó máa wà tààrin gbà mí ó máa súnyàn ẹ eh? ó mú ṣe sọ pé kó jẹ́ ká jáde it's enough eh, you've had enough ká ká mọ nǹkan tá à ń ṣe ká ra àwọn èèyàn ká fọ̀rọ̀ wá lọ́yàn ìwọ lóbìnrin ìwọ ló ní láti tú ẹrù ẹ̀ tò kó mọ nǹkan tó ń ṣe ọkùnrin lòun. I am tired of all this. Gbogbo kíni yóò ti sú mi pátápátá. I don't even know what to do again. Come on. I understand. I know what you're going through. Everything is going to be fine. Ṣùgbọ́n mo mọ̀ pé lè tó dá ṣe ṣùgbọ́n. káàbọ̀ ó ti pè nọ́mbà ẹ̀ títí tí lánàá ó tiẹ̀ kọ́kọ́ ring ó gbé pàtó yà kò tiẹ̀ lọ mọ́ rárá ó kó mi lọ́kàn sókè o hope no problem. mo máa ń pọ̀rọ̀ yìí lówe ó máa ń lárú náà tí mi ò rí wá nǹkan ṣe sọ̀rọ̀ ara mi báyìí kílé tó ti ń dùn kó má wàá dílé kíkọ kí mi ní bad advice ṣe ìtàn báyìí anyways aláàtìṣe mi ló máa mọ nǹkan tó máa ṣe ransom. madam why did you mama find any self eh, prescription? omi kí wàá lè tún máa lo oògùn tí wọ́n prescribe fún yín ẹ̀kọ́ no it's wrong we say time to that number that you should use drugs based on doctor's prescriptions not just by out of your own volition it's all right you should know better. <laughs> I don't understand, doctor. I'm not on any drugs. No, I never said you're on drugs. I'm saying that you used a particular drug because maybe uh, still ready to be more well your marriage is young maybe you're a fishery, and then you felt you want to abort the baby you're not ready no you you should I but wọ́n bá worker advise you on the right things to do or the right steps to take rather than kẹ́kọ̀ọ́ dídílógún tó bá wọ̀nyí you could even place your family planning rather than kẹ́ máa lóyún kẹ́ that's that's not right it's not even healthy. doctor kí ló ń sọ nípa abortion Why would I ever want to abort a child? I only suffered miscarriage, not abortion. I still don't understand what you're saying. And, and doctor, are you sure there's no mix-up somewhere? Is this my result? The result I have here me, Kidiri. In fact, we did the test three times. Oshile Meji, I had to go and inspect it the third time myself. And it is very sure that you've been taking substances. In fact, what you were doing blood streaming. So, okay. I want to understand something. Because from the results we have I repay in one oúnjẹ so maybe if you are not trying to abort then maybe someone is trying to poison you what is your relationship pẹ̀lú àwọn in particular bí a tabari bí ó lè ti ṣe kí ti ṣe é or I don't have any. Ebi àtọkọ mi nìkan la jọ ń gbélé. The only person I have around is my gate man. Could I ever do care? Madam, I'm sorry. I don't know how to pass this across to you. I don't know how you're going to take it. But I just have to tell you, I'm sorry. You, your womb is damaged and um, you might not be able to conceive again. I'm really sorry. Okay. Babes. How dare you! Kí ló ṣẹlẹ̀? Ah! What's the problem? Did you just ask me that question? Okay, babes, wait. Ah! Mo fi inú wé inú mo jẹ́wọ́. Wọ́n ní àti òní jẹ́ àti tẹ́lẹ̀ náà. Àṣé lóòótọ́ ni wípé inú jìn ju ọ̀run lọ. having an explanation and you need to do that now! I, I will... Oh my god. Okay, okay, I, I will explain. Damn. I have an... oh my god, I, I... Yes. I have an explanation to make. Oh my god. Wait. Okay, at this junction, 我没有 ní kọ̀kọ́ tí mo fẹ́ I mean I I can't hide anything from you. Damn damn. Wait, uh, actually everything I did I did for us. I I did because I love you. I did because I do not want to lose you. I no, you don't love me. This is not love. This is obsession. You don't love me. You're obsessed with me so. I love you. I I love you so much. I, I, I do not want to live any day unfulfilled or happy with you. And I swear now, kí dẹ̀ ni ìdí did mo fi ṣe nǹkan tí You ṣe? You found someone else. No. no. Oh, the fucking kí n bí mo fún No, no, no. Bẹ́ẹ̀ ló ṣe iṣẹ́ yóò fún Why did you wet me? words. I swear by everything I hold dear, Koshiboshiru. I swear down. <laughs> babes. Dave, eh? okay. Kí dìdí tí mo ṣe nǹkan tí mo ṣe? Ọ̀dà bá fi kí ọlọ́run má fi wá ṣe àríkọ́mọ burúkú. pẹ̀lẹ́ gbogbo ah. àti bíbá yìí náà ló ń fa tíìvù ní tiẹ̀ náà ṣé wàá òkè ní tiẹ̀ ń bọ̀ ṣé dánwò sàlẹ̀ báyìí náà. bọ́lá ọ̀gá o àmúlọ́ọ̀mù tó ń ṣẹlẹ̀. pẹ̀lẹ́ báyìí yóò bàbá mi ṣe ń sìn náà ṣé ó. Ah, bọ́lá bọ́lá bọ́lá bọ́bọ́ kí ló ṣẹlẹ̀ náà ó ti wọ́n náà àti mo ti jókòó sí ibà náà. ẹ̀yin ro mi ni. so so. Ah, ah. ẹ jẹ́ kí n bọ́kọ mi màsáàjì ara ẹ̀ mọ́. so ìgbà tí wọ́n wà rán lọ́yà kí a máa màsáàjì ara yín ṣe é rí wọ́n yírí orí òun náà bíi tí a bábà. bọ́lá bàlọ́ á dì báyìí náà kí ni gbogbo ilé ìnáwó ló máa intimidate mi ni intimidate pé ara ń ro mi kó dẹ̀ ṣe bá sìkò tí mo ní náà òun gan sọ pé ṣẹ̀ ń dùn tí mo dẹ̀ ah, eh? ń láti ṣe bá. Fisayo Fisayo Fisayo Fisayo mo ń pè ọ̀ dá mi lóhùn àbí. Ah, mo busy pẹ̀lú ọkọ mi náà bí mo ti jẹ́ kí ta ní me time together. bọ̀bọ̀ um, mo mọ̀ kọ́ni pé màá pè ẹ́ mm, tí màá ti dé club màá pè kérésìmù olùmọ̀ jókòó sí tó ń jókòó kiri gbogbo dáìpà mò ń ṣàkiri inú lẹ́yìn sí ah, wọ́n ló máa kọ́ bímọ ni kí má má bí mi ní pé kí lo tún ṣe o kí lo ṣe worun tó gbé sórí gbogbo ara ẹ kí ni ọmọ mélòó ló ti bì à kí nìkan náà. ìjọba bínú. o má bẹ̀ mí lẹ má bẹ̀ má bẹ̀ ọkàn mi jọ ṣé ìyàwó mélòó dáàdì fẹ́ ṣé orí inú ilé tó dàrú rí o àbí mẹ o òbí méjì péré ọmọ ìyá ọmọ tí mọ́mì bí ni òbí méjì péré o da agbo lérú mo ṣe ń lu owó ìbàyìí ni kí wá ni wo wo orí ẹ̀ wo gbẹ̀ wọlé jàre wo wo wo wo wo wo bó ṣe rí oúnjẹ rẹ̀ mi ní jẹ lásìkò gbogbo ah yóò tẹ̀ máa. bọ́lá bọ́lá kí ló ṣẹlẹ̀ just leave here kò fi mí lọ́rùn sílẹ̀ jàre. wáyé tó ń pariwo mọ́yàwó ẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. bíbí bò ó mọ̀ pé èmi nìkan ni mò ń ṣe gbogbo ẹ̀ kò ní sí time tí mo fi ṣe why you crying. wọlé a fẹ́ sọ̀rọ̀. alábòsí ẹkún ẹkún ló mọ máa sọ bó bó ṣe ń sunkún lọ ẹsùn wa máa bìlí pé ṣé ni mo ti lù àgbo ti fi àkànjẹ o. kí ló ṣẹlẹ̀ náà ah, ìyàwó ẹ̀ ló ń sunkún ìmọ̀ kí ló ṣẹlẹ̀ bí mo ṣe ń bọ̀ láti staircase mo ti ń gbọ́ tẹ́yìn méjì tìjọ́ ń pariwo kí ló ṣẹlẹ̀. ó fẹ́ sọ mí di nǹkan tí mi jẹ́ nínà ṣé o ṣáà mọ̀ pé mo jẹ́ ń tù wo bó ṣe rí nà ó ṣàmọ́ ọmọ iná tẹ́lẹ̀ náà kí ló bímọ fún ó wà dára lẹ̀ tó bá ṣe pé owó pẹ́ tó wọlé wò ó wàá rí gbogbo dáìpà tí gbogbo ẹ̀kúnlẹ̀ tó yẹ gbogbo ibẹ̀ ni mo ṣe nù wọ́n oúnjẹ ọmọ dàgbọ́ ẹ̀ mélòó ló bì náà tó dàgbọ́ lérú. ṣé nǹkan tó fa problem yẹn ni. ìwọ lòwò bẹ́ẹ̀ kì í ṣe problem ṣé torí pé wọ body magic tó wọ bomb shot jẹ́ kó tú body magic yẹn lẹ̀ máa ní kí n gbóyè láyà ń gbà mí ikùn yẹn máa ṣẹ́ sórí ẹsẹ̀ báyìí ni orí ikùn mo gbẹ́sẹ̀ lé. Ah, is that the problem? It is a problem. I'm tired. What is ti sú She's not attractive. Ah. Is this what marriage is about? But what life that already lived live pẹ̀lú It wasn't a pleasant one. I never liked it a bit. For all I can remember, I was ìyàwó right before they got married it was all sweet and rosy. Ìgbà tó tún fẹ́ràn wọn tó lọ́dọ̀ mọ̀ ò tí it was still sweet and rosy but kí lọ́mọ data, we gbogbo compare bẹ̀rẹ̀ sí ni máa polúkú muṣu àwọn ọ̀rẹ́ mi tí òkè wò ta tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣàgbèrè they have slept with loads of women apart from their wives. When I confronted them as a friend, their excuse was everything that made them love their wife was no more. The beauty was no more. The smell was no more. The fun was no more. That they are dirty, they're not good looking anymore. Pé táwọn bá dẹ̀ béèrè lọ́wọ́ àwọn ìyàwó àwọn pé kí ló ṣẹlẹ̀? sometimes they yell at them sometimes they cry and say that they are wicked pé ṣé wọ́n rí pé àwọn ti bímọ ni. this was the major reason why tí mo ṣe dàbí ọmọ gbé bóyá bóyá tí o bá lóyún dépò pé o máa bímọ for a couple of years kó tó di pé ọmọ máa wá àwa méjèèjì máa ń gbádùn married life wa. I wanted to make a difference. I swear to God. I, I did this for us. I did it because I love you. Nanta! <sighs> stop, please! Stop yourself, please! 啊。 <laughs> you and you know that, right? I know you're just sleeping. I know you're not leaving me. You promised me you're going to spend the rest of your life with me. That we're going to spend each moment together. Yes, we're going to have lots of children love you. Hey. David. David. You're not talking to me. David, you're not talking to me. I mean, David, you're not talking to me. You're not talking to me. Oh. we are going to fly to Dubai for our honeymoon. Yes, when we get married, Genevieve is going to come be our MC. You know you love her, right? Shady, <laughs> you love her. <laughs> I know you're just joking, my darling. <laughs> you're just joking. You're just joking. nowhere. Bring her to me right now. If you don't akọ́sẹ̀já ayé tí wọ́n wò ní ìbàdàn ẹ̀ wọ́n jẹ́ kó yé wa pé ọmọ ológo ni ẹ́ o máa níláárí o máa ṣàṣeyọ. bẹ́ẹ̀ni àtúrú ló gbà. talẹ nù. Bàdéjọ. tí a bá sọ àbẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ báyìí máa fi lélẹ̀. aláàtìṣe tèmi a máa ti ṣe àárẹ̀ màá ní ìjẹ́ méjèèjì papọ̀ tó bá kúrò kalẹ̀ ẹ̀ kàn máa ní ìjẹ́ dáadáa fún mi. ṣé máa wá jẹ́ bàdéjọ ni good news máa máa tán sí ní gbogbo ìgbà tí òní tán sọ́kọ̀ ti tèmi. bẹ́ẹ̀ ló tó dá mọ́tò ìbọn àwọn yín ẹ̀jẹ̀ fún yẹn fi tọ́jú ara yín kẹ́ fọ́kọ̀ ọ̀fẹ́. kébì fọ́kà. ìbọn náà ò jẹ gbà fún rẹ mi ẹ gbà fún náà. You are the one I love. Mr. Shayo kì í ṣe my kind of man. Kò lè wọ́ ọlọ́run bẹ́ẹ̀. Ọlọ́run gbàgbá ẹ̀ náà. Bàbá yín pò gèdè bí ẹyẹ ní ògbọ́ ẹyẹ náà ní kúkú gbọ́ títìrí ló ń tìrí. ọ̀rẹ́ ẹ tó sọ kó gbà kádà rẹ yìí ìgbà ọ̀lẹ́ ti jọ ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. ọmọ mi jọ ti gbọ́. ikú. iná tí ìka ẹ dá fún ẹyẹ igúnnugún mi ẹyẹ ìmí ni wọn fi sùn. wà tó bá ṣíwọ́ lù èèyàn lè gbàgbé jáde láyé tàbí kó yàwó. èrò ẹ tó bá gba ẹ lọ náà nìyẹn. torí àjẹ́ tó máa ń pa ọmọ jẹ wọn ò kì í rí ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀. gbogbo balẹ̀ gbogbo ọmọlúwàbí ọmọ tàbí nìyẹn gbogbo balẹ̀ gbogbo ọmọ tàbí nìyẹn kí ni nǹkan tó dé kan lọ́kọ̀ fẹ́ fún ọlọ́kọ̀ balẹ̀ nínú fámìlì kí ló ń ṣẹlẹ̀ tó lọ́lọ́. láti gbogbo nǹkan tẹ sọ sílẹ̀ yìí nǹkan tó dùn mí jù ni pé gẹ́ẹ̀ yìí jẹ́ kí n kọ́. àjìyàn tó jẹ́ ẹsẹ̀ ti bọ́lájí àbúrò ẹ̀ owó tó wà lọ́wọ́ ẹ̀ ló fi sí ní ọ̀wà. bọ́lájí tí mo sọ fún yín kó rèébù yín ní bàbá ẹ̀ tí wọ́n fi lé mi síta òun nìyẹn o. bẹ́ẹ̀ ni bọ́lájí kan ló ta ló ṣe fàájì. máa jẹ yín mọ́ ẹ máa gún ẹ pa máa mẹ́sọ̀ pé mo pa ẹ kó tó pa mí wọ́n ti ń wọ ẹ̀ láwọn sunkún o ti ń padà wo rẹ̀ láwọn lẹ́yìn ó dàbí pé wọ́n ti gbé ẹ ṣépè tó lè bọ́nú ẹ̀ láyé. ẹ sọ ma pé gateman lẹ́kì ó ń gbádùn jẹ́ni tó kọ́lé sí Ṣàngó lọ. ní oṣù wọ àwọn tí ìdílé gateman tó ń lé sí ẹlòmíì tó kọ́ òdìdí lé sí Ṣàngó kò rówó tó bá fi ra standing fan. ẹ jọ kí lọ lọ o tún bá o tún bá mi níjì o tún bá mi níjì. yọ ṣé wọn sọ fún ẹ wípé ẹ tó bá wà ń bá ó máa ń ta bọ̀ bí ẹ ó máa ń ta bọ́ǹgọ̀ ọmọ ẹ máa ń ta wọn. wọ́n embarrass mi wọ́n já mi sí now they have done it they have acted they should face the consequence. mi lè release ọmọ mi kó tún padà sí police station. má fi ẹ̀bá oko mi dáná ojú ọjọ́ kan lèèyàn máa ń kọ. ṣe pọfẹsọ balógun lẹ́gbẹ̀ẹ́ palẹ tèmi. ẹ mẹ́nu kúrò lọ́rọ̀ ọmọ mi ẹ jẹ́ kó jayé orí ẹ̀. Want to thank God for my life, yeah. Thank God for my friends, ah. Thank God for my ah, family. Thank God for this life. I ah. don't need Yes, so the more you beat her, the more you become a millionaire.